tẹ bá ti dé bíwì gbẹgbẹ ọkadà pẹlẹ sílé nọ́mbà one tẹ bá ti dé bíwì ó dẹ wálé mi ó dẹ mi àtẹjẹ sumọra wa ń jẹ. that same day. that same day tí wàá pọ̀ mi yẹ jẹ́ ìfìyà jẹ mí. pé bó ṣe wà yìí kò mówó kà lọ títí ìmọ̀ àmọ́ṣẹ́ mi kúkú lè kú ọmọ tẹ bá kó fún alo ti pọ̀ jù aléyá ìmọ̀ láti táyé táyé yẹn ló ti kú anìkan ka owó yẹn wọ́n dẹ̀ gbé lọ fún ìyá àdìjà tí bá kú ti fi kú ọmọ ó kù mí ó kù ọlọ́run mi wọ́n dẹ̀ gbé lọ fún màá ní ṣé wọ́n ti rí ọ náà wọ́n ti rí so ìgbà tí àwa ra ṣọ́ọ̀pù yẹn ta sanwó yẹn tán ìgbà ta sanwó yẹn tán ni àwa lọ sílé ya àdìjá àwa lọ gbà but gẹ́gẹ́ bíi pé ẹni tó nífẹ̀ẹ́ yàn tí mo dẹ̀ ti sọ fún pé because bó ṣe wà yìí ó ti dé north east ní olówó tó fò ṣàánú tó páàkì báyìí tó ní ká lọ registry mo ní mi lè bẹ́ẹ̀ lọ registry ah. ìwọ ló dúró yìí ìwọ ló dúró yìí weakness. bí o ṣe jẹ́ ìyá àgbàlagbà yìí ni mo mọ bùkátà tí mò ń gbé lórí ẹgbà tó délé mi o nílé lórí ilé eh, ilé àwọn fámìlì ló ń gbé ilé àwọn fámìlì ló ń gbé lẹ́kọ̀ọ́ bí mo jẹ́ ìyá àgbàlagbà yìí ni mo kówó lẹ̀ fi parí ilé ẹ̀ bí mo jẹ́ ìyá àgbàlagbà ìgbà tó bú ẹ̀ bí àkọ́bí ẹ̀ ni mo kówó lẹ̀ lọ fi ṣe èrè kó mọ́ mo jẹ́ ìyá àgbàlagbà yìí bẹ́ẹ̀ èmi ni mo ra ten mọ́tò ọkọ mi late husband mi àkúrà jìpù ni ó gbélé fún mi òun lẹ gbé lọ pẹ̀lú gbogbo àwọn fámìlì yín ìyẹn lọ bẹ́ẹ̀ ní wọ́n jẹ́yà àgbàlagbà yìí ní wọ́n jẹ́yà àgbàlagbà yìí ní ìgbà tẹ́mi àti ẹ̀ jà ní bí wọ́n jẹ́yà àgbàlagbà yìí ní wọ́n àtàntí ẹ̀ lẹ́wọ́ bá mi náà ṣòdì lẹ́ ń dọ̀bálẹ̀ ní àti ẹ̀ ń kúnlẹ̀. èmi lè ń bá sọ̀rọ̀ ẹbí mi sọ̀rọ̀. Ah, ẹ ń sọ̀rọ̀ bíṣọ̀pù yẹn ṣe. bíṣọ̀pù ṣe jẹ́ ìgbà hmm. sorry wọ́n wá gbé fáìlì bí àjàṣe mo wá gbé fáìlì ó níwájú jonathan ló bá ní ah, ó fúláyà gan ló ní àlùbáríkà máa gùn o mo dẹ̀ gba fáìlì yẹn mo gba fáìlì yẹn mo dẹ̀ ṣe irú nǹkan fáìlì yẹn mi ò gbé sí ṣọ́ọ̀bù mi mọ spirit tó bá mi lò lọ́jọ́ yẹn bí mo ṣe ń bọ̀ láti ilé ni mo pa ni mo pè mo ní àtò bíbá mi ṣọ́ọ̀bù mo ní fáìlì yìí mo ní oníṣòrí ibò mo ní nǹkan tó ní ìlọ́fowó jẹ lélẹ́yìí o mo ní gba fáìlì yìí lọ́ bá mi gbé pamọ́ síbi tí fáìlì màmá ẹ̀ wà torí màmá tó kọ́ ń bí ọmọ ló mú mi lọ́ bá mi gbé síbi tí fáìlì màmá wà ó ní sọ́ni ibú nǹkan tí mo fowó jẹ lélẹ́yìí o ó dẹ̀ gbé fáìlì yẹn fún èmi ni mo fi àgùn mi ni mo fi ra shop p seventy four pure water ibẹ̀ hundred and one ń tà ọba wọn ò ní hundred naira nínú oye tí mo fi rà the only money tó níbẹ̀ ó ní two hundred thousand advance ẹ̀ tó kù tí màmá yẹn yọ nínú four million i pay three point eight million owó pure water ló kéré jù samson dín ọmọ àjọlọ́ ò ní owó pure water ń bẹ̀ mo dẹ̀ gbé fáìlì fún láti jọ tí mo ti rà ọ̀ǹtì tó ṣẹ̀fẹ̀ kúrò ní ṣọ́ọ̀pù yẹn pé kò sówó lọ́wọ́ òun fẹ́ lọ rẹ́ǹtì káńtà ló wá pè mí ìgbà náà ló gbé fáìlì àwọn ọ̀gá ẹ̀ ló gbé fáwọn ọmọ ọ̀gá ẹ̀ mo dẹ̀ gba fáìlì yẹn lọ́wọ́ ẹ̀ mí wà ẹ̀ ìgbà tó gbé fún mi mo gba fáìlì yẹn mo kó papọ̀ mọ eléyìí tí mo ti ní tẹ́lẹ̀ ó jẹ́ two shops two five sorry two five wà mi mí wà ẹ̀ ìgbà tí kò sí ìkọ̀kan mọ́ wọ́n á detect pé ọjà tí mò ń kó síbẹ̀ mo bí àbúrò ẹ̀jọ̀ kan ní bàbá ah, Aisha ó ní ọjà yìí ń dín ó ní kìjẹ́ kí nọ́mbà wọn dín so I decide to pack my own goods kúrò ń bẹ̀ pé mi lè jẹ́ kó wá dá mi ní gbèsè torí bó ṣe wà yìí níbi tí mo fi ọkàn tọ́jú àlàjì òun ló máa gbé waste bag mi tí mo fi ń tajà ló máa gbé sálà. ẹgbàá tó ti lè gbóbi tán ni alájẹ jẹ ń sọ̀rọ̀ ẹ ń uh, sọ̀rọ̀ mo lè má jẹ sàn kankan lálẹ́. àjọ tí tọ́lú àtàná bi. ẹ mọ̀ kó a lè parí ẹ̀ lónìí. ẹjọ ìṣẹ́jú kan náà ni. n bọ̀ mo fẹ́ bí wọ́n nìkan kan orúkọ wo wá ni wàá kọ sí receipt ẹni tó rajà. wọ́n fún wa ní receipt. till now. yes sir and together with agreement we are not giving but lọ́jọ́ ta lọ gba ìwé yẹn ibi tí mo ti ṣe kìnìún ta lọ gba ìwé yẹn bí mo gbà bẹ́ẹ̀ tí mo ṣe wọ́n ní wọ́n mi àjíjà ẹ̀ ẹ̀ change orúkọ yìí wọ́n náà wọ́n change ẹ̀ wọ́n lórúkọ bàbá tó wà bẹ́ẹ̀ wọ́n because àwọn ò ní problem lórí ẹ̀ wọ́n mi yẹn ọ̀tà statement yẹn wọ́n ní ah, wọ́n ní white cabas ló bá wọn la ah, mo ló tiẹ̀ ti dá ń gbà yẹn ló ní ọlọ́kàn mi ṣe báyìí. kí wàá ní ẹ sanwó pé ẹ gba receipt ah, kò sí transfer agreement kò sí nǹkan kan ò kárí orúkọ yín. kò kárí orúkọ mi kò kárí orúkọ yín. no no. okay it's all right it's all right i don't i'm not i mean being there. nǹkan kan ò kárí orúkọ yín. kò sí kò sí it's alright. ọlọ́run ni jí ó bàjẹ́ ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ yìí tá a bá kúrò ó kù wò kọlọ́run ṣùgbọ́n ní ìṣẹ́jú kan tí wàá kúrò láyé súnmọ́ bí láì ní sábòsì. <laughs> number one mo mọ̀ ọ̀rẹ́ mi ni tí èé ṣe tọkọ-tìyàwó tẹ̀lé mi èso lọ́wọ́ yà ọ̀tá ọ̀dà fún mi rí ní ìṣẹ́jú kan rí <laughs> ṣùgbọ́n lẹ́tọ́ ń gbé nígbà tó dé bàjẹ́ ilé ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi tó wà lamẹ́ríkà ni èmi ni mo bá gbà ṣe ẹ lọ́jà rẹ̀ ń ṣọ́ọ̀pù mi rí ẹ̀yìn ara agbági kò sọ́jà ní báwọn ṣọ́ọ̀pù tèmi lèmi ò bá rajà rí o mi èmi ò sọ lọ́wọ́ ìyẹn sì sọ lọ sí yẹn yán ṣùgbọ́n àdúrà mi sọ̀rọ̀ ni pé ọlọ́wọ́ bá wọn yanjú rẹ̀ ọlọ́wọ́ gba nàmbá wọn tọrọ ti kọ́ wa ara agbági sọ́lá mi kẹ́rin. Hmm, sọ̀rọ̀ náà lọ sọ̀rọ̀ kọ́lọ́wọ́ gba nàmbá wọn tọrọ ti kọ́ wa ara agbági. Alhaji ẹ bá gbé sórí afẹ́fẹ́ tí wọ́n yọ ayẹgbẹ́gi máa pè wọlé. àti ìparí lálẹ́ ìfà ànumọ̀fẹ́ hmm. rí ìyá níyì. ìjọba ara jẹ̀rọ̀ bìyànjú ọjà five million ọjà ìjọ ìjẹ́ ọ̀gán ń pè mí mo ní ta ló ń sọ̀rọ̀ etí bá ti pa ọmọ ẹ bá pa nínú àtẹ yóò fojú sunkún. má ṣe pé o ah, ti rédíò ajì o ti sọ jù alájẹjẹ kó ṣe wọn wọn làwọn ilé èpè tó ṣẹṣẹṣẹ èpè tó ṣẹṣẹṣẹ ọmọ méjì ló fi pin kí. wọ́n ah, máa sọmọ nù bájọ́ rẹ̀ ni èmi ò sọmọ nù. ọmọ ẹ̀ tó má ṣe pé náà má ṣe pé náà. Ah, ó ṣá ó wá ó wá ń pè mí jọ alẹ́ ìjọ yẹn gbogbo àti ó ń sọ yìí ó ń fún èmi gbọ̀rọ̀ ní tí ọba ti pọ́n ọwọ́ àgbààgbà pàlọ́ jà àbájájá ẹ pé gbọ́n ó ń fún ìmọ̀ràn ni ó wá bá mi ó ní ẹ̀ ló mú ta ló ń sọ ó ní èmi ni mú ta ló ń jẹ́ èmi ni mú lọ́nà ló ń jẹ́ èmi kí lẹ fẹ́ sọ ẹ wá ní ẹ ọjà tẹ ìrùn èyí tẹ wá ra jà lẹ́yìn ni wọ́n ní ẹ pé àwọn nọ́mbà tó wà ní ìsàlẹ̀ nọ́mbà ọmọọṣẹ́ mi ni pé mò ń drive mi ẹ̀ ju fóònù lẹ̀ ǹjẹ́ ti rí ẹ̀díjọ́ kejì tí bá pa ọmọ ẹ̀ tẹ́jẹ̀ fi àjẹ́ mi ó jẹ́ ẹ̀díjọ́ kejì ó jẹ́ ń pè mí ẹ ló mo ń ta ló ń sọ̀rọ̀ ó ní èmi mo ní ọlọ́run jẹ́ mi táyé tó ń sọ̀rọ̀ gan-an ó ní òun táwọn ará jà ok ẹ máa bọ̀ nígbàlẹ̀ ìwà wọ́n ní wà ní alákíá ok fine mo ní mo wà ní bíúrì tẹ bá ti dé bíúrì pẹ gbọ́ kàdà pẹ̀lú sílẹ̀ number one tẹ bá ti dé bíúrì ó jẹ wálé mi ó jẹ mi àtẹ́jẹ́ sumọ́ra wa ń jẹ. jásẹ̀ ǹdè jásẹ̀ ǹdè tí wàá pọ̀ jẹ́ ìfìyà jẹ mí tó ń parọ́ ìṣe <laughs> gbogbo ọ̀rọ̀ ìwé sọ́gbà I was ten or five times wọ́n ti pè wá pọ̀ kò dìfẹ́lẹ̀ ọ̀rọ̀ nígbà yìí ọ̀rọ̀ tí wàá gbọ́n wọ́n á yí ọ̀rọ̀ yí ọ̀rọ̀ yí ọ̀rọ̀ báyìí mí ń ṣe wèrè lẹ́yìn yẹn ọmọ tó ń sọ yìí ọmọ ọlọ́mọ tí wọ́n fà bákàtí lọ́kọ̀ tó wà tí n bá tí n bá fọmọ ẹlẹ́yìn mi ní kọjá mi kàn lára yìí náà ojú ìgbàgbé pé owó ṣọ́ọ̀bù fẹ́ parí àwa lọ sí ìlú yín ẹbí lọ́rẹ̀ ṣe orúkọ ilé mi kò yín ni jẹ́ kó mo ní o ṣe ìṣìná mo ní ṣèbọ̀ sọ pé àwọn mùsùlùmí máa ń ṣe ìṣìná ẹ má kọ́ ọtí bá ti sọ ọ́ lé lágbàwé ti sọ̀rọ̀ lẹ̀ kò sí ìtìwọ́ change bẹ́ẹ̀ mo ṣe wẹ́lẹ́ ní àwọn mùsùlùmí máa ń ṣe ìṣìná kẹ̀bí ẹ̀yìn kristian náà rẹ̀bí ìṣìná ló ń after ten sí tó ten ló lé mi kó nílé wọn. kí ni ẹ lọ ṣe ń bẹ̀ gan. a lọ ṣèlú náà life scores ball tó ń play mi wá fóònù mi ní iná ni wọn àtòjọ tó lọ pé tó jẹ́ ṣáìwò látẹ̀ mo wá rí miss call ọmọ ọkọ fídíò kọ́ oṣù mo ní à ah, ta ni aláṣọ ló ń pè ní fídíò kọ́ ló ń pè díẹ̀ kí n pè ní mo ṣe mú nọ́mbà yẹn ẹ mọ̀ nọ́mbà tí wọ́n bá ti mọ̀ lórí ọwọ́ yẹn tí wọ́n bá tẹ bí fọ́ nọ́mbà àmọ́ ká gbó kọjá yìí à ah, ìwà àti ìyẹn báyìí ní. agbájá ni. à ah, ó ní yẹn ti bá pa ọmọ ìṣẹ́jẹ́ ìfìyà jẹ mí. it's alright it's alright. ó wá ní yẹn à ṣé mi mọ̀ pé ọmọ. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ṣọ́ọ̀pù yẹn sẹ́. bẹ́ẹ̀ni ṣé ẹ gba receipt ni. mo gba lọ́wọ́ ìyá tó ta ìyá tó tẹ òkùnkùn ó wà láyé. ẹ̀yin gba receipt. mo sáìn síbi mo sáìn síbi ìwé ni gbàdọ̀ fún wa ní ìwé yẹn ọmọ ìyá yẹn wà ń bẹ̀ òun wà ń bẹ̀ àti ọkọ ìyá yẹn tó ń bá fọnkẹ́ ọkọ ìyá yẹn náà ti kú. ok tí mo ti sáìn orúkọ sí mo kọ Shamsi Jean níbi ẹ̀kọ́ nọmba one níbi ẹ̀ sáìn sí sàlẹ̀ mi. so wọ́n fún yín ní ìwé pé ẹ ti ra ṣọ́ọ̀pù yẹn. yes ìyá yòókù ó wà láyé tẹ̀yìn tó bá kú lọ́n parọ́ mọ́ bóòlù ẹ̀yin láti rajà tẹ́ ẹ̀ gba receipt irú nǹkan náà. ẹ ṣe sá wọn fún wa ní receipt alájì wọn fún wa ní receipt alájì. ìyá tó wà ń bẹ́ẹ̀ ò ti kù ó yà tó ta fún yín wà láyé. ó wà láyé alájì lórí péjọ kejì ló ń bá mi sùn ó wà láyé gbogbo ìpè tó ṣe máa mọ. bẹ́ẹ̀ ó máa mọ ah. bẹ́ẹ̀ lórí pé ah. ó máa mẹ́. inshallah ramon tí bá pa ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ fi àjẹ́ alájì ni mo wà ah. bá let me face him please eh. nípa tí ó ní mò ń ṣàgbèrè ẹni tó ní mò ń ṣàgbèrè hmm. yìí hmm. tí mo bá ti ṣàgbèrè nígbà tí mo fẹ́ ó kù mí okùn ọlọ́run dẹ̀ kùjọ tí mo lọ jí hmm. iṣẹ́ mi fọlọ́run ẹni tó ní mò ń ṣàgbèrè yìí nígbà ní ṣọ́ọ̀ṣì tó mú mi lọ àìmọye bó ṣe ń bàlẹ́ ọmọdé ló ń bàlẹ́ àgbàlagbà ní ṣọ́ọ̀ṣì tó mú mi lọ ní kẹ́rùbù tí mo bá lọ nígbà tí mo ní ẹ dákun iṣẹ́ yìí kò iṣẹ́ yìí ò lójútu nígbà tó máa jíṣẹ́ fún ó ti gbàgbé obìnrin tó ṣẹ́yìn tó kú fún ẹ ah yes ìwọ fúnra rẹ ló fẹnu sọ fún mi. ọmọ ìbọn wa ọmọ ìbọn wa sọ ọmọ ìfún pẹ̀lú ọmọ tó pamọ́ mi pẹ̀lú ọmọ tó pamọ́ mi ah samson di tó pamọ́ mi samson di ọlọ́run kúrò yẹn olóòlù pamọ́ mi yẹn ah aláàjì kò sí ìwọ bẹ́ẹ̀ bá jẹ ìfẹlẹ fún wa ogun láyé wọn kí wọn dá ọmọ náà pa yìí jẹ eléyìí ah ìwọ náà pa yìí aláàjì mo máa ń pa yìí eléyìí ah aláàjì ẹ dúró ní sùúrù. ó lébo ṣe ní sùúrù. àwọn agbájọ pè wọ́n. ó ń fọ́ọ̀mù ọ̀rọ̀ yìí ń fọ́ọ̀mù ọ̀rọ̀ ni. mi fọ́ọ̀mù ọ̀rọ̀. Ah, ẹjọ́ pa ó ní ìfọ̀rọ̀ ni. ó ń fọ́ọ̀mù ọ̀rọ̀. inú mi dùn. Ah! ẹ méjèèjì ìyá olórúkú yìí wọ́n gbà láti jù. ẹ lọ́sẹ̀ ìgbìtọ́ fún mi kọ́. yes. ọlọ́run pàṣẹ jẹ́ olè. ẹ méjèèjì ẹ sọ sùúrù. Ah! nípa ọṣẹ ìgbìtọ́ ṣe. ẹ sẹ́ńsìdì ọmọ táìbátù ta ló ní kó ṣe ìgbín ta ṣe ọṣẹ ìgbín ta sanwó ọṣẹ ìgbín ṣé o mọ̀ ti ṣe wọn kú ọrùn. ọ kú ọrùn. bẹ́ẹ̀ni aláàjì mi lọ bẹ aláàjì tẹ́lẹ̀ bẹ ẹsẹ tí ìyá yóò mú mi lọ bẹ ṣé mo parọ́. aláàjì nípa ọṣẹ yìí ẹ̀gbọ́n mi sick ó sẹ́ni sọmọ ní twenty thirteen ní ah! ìgbàgì ní àtàkì stroke gbà wọn wọn wá ní kán gbé wọn lọ pé lẹ́yìn ìgbà tá a ṣe hospital tán wọn ní kán gbé wọn lọ lẹṣà ó dẹ gbé wọn lọ lẹṣà ìwọ ló gbé wọn lọ lẹṣà ní ìgbà yín débẹ̀ ìwọ àti wòlíì lẹjọ parí ìwọ ló ṣe ìgbín ìwọ ló sanwó ìwọ ló gbà á ọ̀sọ̀dún mẹ́rin ìgbín òkú lọ́wọ́ wọn mo pa mọ yín. it's alright. ẹ̀yin ká ẹ̀yin ká yọ. ẹni sùúrù. ó lọ bọ́ wọn mú lọ bọ́ wọn ṣe èsù. tí wọ́n tó pamọ́ mi ẹlẹ́yà tó jọjọ yẹn lọ́wọ́ gbé yẹn lọ. ẹni sùúrù. ẹlẹ́yà tó jọjọ yẹn lọ́wọ́ gbé yẹn lọ. ìka ẹlẹ́yà o. ìwọ tó ti. o lè lè bí fi. nípa ti. aláàlì. ẹ bá a fọ iṣẹ́ ìlànà tó yẹ pé owó wọn làwọn yẹ yìí. olóńfọ́n ló jẹ. sọ́dà sọ́ọ̀dì. ọmọ ok ìgbà tẹ́ ẹ sanwó fún madam yìí do you pay by cash or by transfer. so so gbogbo owó yìí àwọn náà san fún ìyá yẹn ó tún sọ ní seven store. ẹ aláàjì ẹ sì máa dé gbági mo mọ̀ pé mo mọ̀ ṣọ́ọ̀bù méjì pẹ̀lú stọọ kan ṣúṣẹ́sì ló dẹ̀ ni stọọ tó ń sọ yìí ẹgbẹ́ mi bèèrè lọ́wọ́ ẹ̀ pé owó stọọ tí ṣúṣẹ́sì san ìgbà tí ò ní san ìgbà tí ò ní san ta ló kó six hundred and forty thousand fún ìdẹ́ẹ̀tì yìí tó fi sanwó ṣúṣẹ́sì tó ní ìyá ẹ̀yà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún statement of account máa kò nílẹ̀. náà ó ní kí ló gba statement of account. wọ́n ní di statement of account ẹ̀yin méjèèjì ṣe rí ẹja àyànjú ẹ̀ ń bí i have my reason gbogbo tí mo béèrè ẹ kó wá fún mi àtẹ̀yìn but statement of account yẹn ẹjọ́ ẹjọ́ tẹ̀ mí lọ́wọ́ níjọ́ ó pẹ́ ju tuesday yes sir ẹ ti lọ láti monday tí tí n bá di lọ́jọ́ monday ẹ̀jẹ̀ di láàárọ̀ tuesday ṣe pa àánú study ẹ̀ á dẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ dáadáa ká tó gbé wa. bọ́dà ṣe wà ẹ̀ sàmà tó gba statement of account tí mo fi bá yáwó lọ advance lẹ́ẹ̀mejì one million kan one point five olójúwé mi nígbà tó bá yẹ̀mí jẹ tán nìyẹn ojú òní yẹn jẹ́mi sọ ni. ọmọ ọdún mẹ́rin sára yín. bẹ́ẹ̀yàn fẹ́ lọ lọ́sítà tòdodo mo pa twenty thirteen to twenty sixteen kì í tó wá pépé. ọdún mẹ́ta nìyẹn náà. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ọdún mẹ́ta kọ́ níjọ́ tó ti pàdé mi lẹ́nu àti ti ń jáde. ọ̀rọ̀ yẹn máa jáde pé ṣẹlẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kan ẹ lè má wàásù kínní bẹ̀tẹ̀ pẹ̀lú ìfún. kò sí ọ̀rẹ́ kankan tó lè ó yá ìyá gan ló dájú.